على آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أدوك فلان وضاوة أترى لكم كاتي جفون النبوة محمد صلى الله عليه وسلم أتبقى ورالي النبي أتوان صحابي النبي أتبقى أنت بان تللنا النبوة محمد صلى الله عليه وسلم تيوب دقال القيامة olùwàmásà kàwa náà kúnnú àwọn tí ó sọ ire bẹ́ẹ̀ àmín lẹ́yìn náà kí a tó bẹ̀rẹ̀ kíka àhàdífà annabuwa muhammad sallallahu alaihi wasallam bá ti máa ṣe a fẹ́ rárá wa lé ní túnmà pé pẹ̀lú ògbọ́ ọlọ́run ọdún léyà kú ọjọ́ márùn-ún mi annabuwa muhammad sallallahu alaihi wasallam kárántí tí ó se wá lójú kòkòrò rẹ̀ annabi lóṣù dòlhíjà tó di márùn-ún yìí àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ń bẹ̀ gbogbo ti ń jẹ́sẹ́ olóore ààwẹ̀ ni ìrún ni zikrulọ́hì ni ìse sàárà ni ìse dáadáa sóbi ni gbogbo sẹ́ olóore ànábì ni kò sáwọn ọjọ́ míì tó wu ọlọ́run kéyìn ó ṣe tayọ àwọn ọjọ́ mẹ́wàá yìí ìyẹn ni ní ládàá púpọ̀ ọjọ́ náà èjì ẹ̀ta ẹ dákun ẹ jẹ́ á gbìyànjú gbogbo orú àwọn àǹfààní báyìí àǹfààní kéyìn ó ṣiṣẹ́ ẹjọ́ kan kọgbà aládọ́ ọ̀sẹ̀ kan àbóṣù kan àbọ́dún kan gbà míì irú àwọn àsìkò báyìí ni torí pé nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ́ wá yìí òun ni yóò mọ àrọ̀fà ọjọ́ tí àwọn alálàájì ọ lọ àrọ̀fà lélẹ́yìí tí ó ṣe déédéé jọ alhamis ọjọ́ alamisi ti ń bọ̀ kọ́lọ́mọsí àjálẹ́mí àtàláfíà anabi níbi yẹn bá gbàwé ẹjọ́ yìí nìkan sallallahu alayhi wa sallam ahtasibu ala allah an yukaffira sanata allati qabla wa sanata allati ba'da anabi lóhun lérò pé bọ́lọ́mbà gbàwé ẹjọ́ kan yìí nìkan fún yàn yóò pa ẹsẹ ọdún kan tó lọ rẹ yóò sì pa ọdún kan tí ń bọ rẹ nínú ẹsẹ fún yàn àwọn ẹjọ kan àǹfààní ńláńlá yìí ni àníkanra wa létí bẹ́yàn bá fẹ́ gbáwẹ̀ láwọn ọjọ́ yòókù náà kọ̀ láìfí tọ́rà nábi ní àlàámálú asọ́ọ̀lẹ̀hù iṣẹ́ olóore ogbó iṣẹ́ olóore tọ́bálànà nábà muhammad sallallahu alayhi wa sallam òun lálẹ́ sí ní àwọn ọjọ́ wọ̀nyí ọlọ́nkọ́ mọ́sáàsì rọrùn fún wa nínú àwọn iṣẹ́ olóore tọ́ da ní gbogbo àwọn ọjọ́ tó di márùn lónìí yìí atakbiru watahmidu watahli kama gbọ́ allahu akbar la ilaha illallah alhamdulillah ọ̀dà púpọ̀ nínú sunna anabuwa muhammad sallallahu alayhi wa sallam kọ́ra bí yẹn bá wà lọ́fíìsì rẹ̀ kọ́dà ẹ̀yin tẹ́ ń tajà abu huraira ta rọ́bì allahu ta'ala anhu náà àwọn àgbà sọ̀hábì anabuwa muhammad sallallahu alayhi wa sallam àti abdullahi bin umar rabi allahu anhuma wọ́n wà lákọọ́lẹ̀ pé nínú àwọn ọjọ́ báyìí abu huraira àti ibn umar kọ́dà wọn a máa lọ nú ọjà láti lọ rán àwọn èèyàn létí pé àsìkò kama kábára ni o allahu akbar láìláha ilàlọ́ wàlílá ilham wọ́n ní báwọn èèyàn bá wá gbọ́ ẹni ó ti gbàgbé tẹ́lẹ̀ nínú ọjà ẹ máa wá gbọ́ láìláha ilàlọ́ allahu akbar wàlélà ilham ẹ̀dá kan òun ni mo fi ní èèyàn bá wà ń bi títí ń tajà àbá wà ń bi iṣẹ́ èèyàn rìn lọ àbójókòó àwọn ọjọ́ wọ̀nyí ọjọ́ ọ̀làdá ni o àwọn sẹ́tà máa ń se ń bẹ́ẹ̀ òun ni ara wa létí káwá pàkíyèsí ara wa anagba muhammad sallallahu alaihi wa sallam tí ó ṣe wá lójú kòkòrò àwọn oore ńláńlá wọ̀nyí kọfà yé àdádálẹ̀ bíbí alẹ̀ o ẹ pàdé wa lóru òní wọn ní náfìlà pàtàkì kan kò sí ìhùnnúta nàbì ní kàṣẹ láwọn ọjọ́ wọn yìí o ẹ̀dàkùn ànábì ní àlàámàlú asọ̀ọ̀lẹ̀hù àwọn àfáàní tí ń jẹ́ àlàámàlú sọ̀ọ̀lẹ̀hù máa wá fàkọ̀sùn nàtà nàbí yìí sọ̀lọ̀lọ́hù àríwọ̀sẹ́lẹ̀m kọ́ra bí yẹn ọba yẹn náfìlà yẹn lé ara rẹ̀ náà náfìlà tó dáa ju òun lè tẹ́ yẹn yẹn lé ara rẹ̀ ṣọ̀rọ̀ ọ̀ràn yẹn làálọ̀ kí masalasi pàtàkì jùlọ fún àwọn ẹ̀yà wa obìnrin kọ́dà àwọn ọ̀ràn yẹn tí onílàdá lé ọkọ yín lu masalasi lọ anabi ti sàlàyé rẹ nù sọlọlọ́ọ̀bù àléyìí ọ̀sẹ̀lọ̀m kọ́lọ́kọ́ masalasi rọrùn fún wa. ká tún pàkíyèsí bákan náà èyí tí ọkàn gba àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ́wá yìí òun lọ́jọ́ ọdún léyà anabi ní òṣìṣẹ́ tó lóore lọ́jọ́ ọdún léyà ju kéèyàn ọpẹran lọ gbogbo sẹ́tìyàn máa ṣe ayànná fílà ní akẹ́hùn ní gbogbo ẹ̀ ló ní ládàá àmọ́ iṣẹ́ tó ní ládàá jù lọ́jọ́ ọdún léyà òun ni kéèyàn pẹ̀ràn pẹ̀ntọ́lọ̀ ń bá ṣe ní ìrọ̀rùn fún ẹ wá já rántí ayé alukur'an kiri lányàná lọ́lọ́ha lùhùmùhà wàlá wàlá kìnyàná lùhùtàkùwà mẹ́kùn olùwà ní àtẹ̀ràn àtẹ̀jẹ̀ ọ̀kan ọ̀dọ́dọ̀ wọn ọlọ́run o ìbẹ̀rù ọlọ́run yín tẹ́ fi ra ẹran tẹ́ fi pa ẹran òun ní ọlọ́run nípa báyìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pẹran tí ń tí ń yọ ìbẹ̀rù ọlọ́run lẹ̀ ẹ̀dàkùn ẹ̀já afurasí ẹlòmíì fúnra ẹ̀ ló ti ba àníyàn iléyà rẹ̀ jẹ́ ẹnu ara ló fi bà á jẹ́ àwọn gbọ́dọ̀ mọ́ pẹran sẹ́mi ní wàá já àwọn ọmọ mi ọmọ wọ ojúlé kí àmìyàn bá ti ń wíyé òun ń pé ọ̀pẹran yànnà lòó takó mẹ́ńkún ẹran ìfẹ́ káwọn ọmọ mi ọmọ sọkún kí òun lọ panu innamal amalu binniyat abẹ́ran kárí mi ẹran tiwa ní máa tóbi jù ládùúgbò ẹlọ wo lámọyín sóti rẹran àwọn gbọdọ̀ má rẹran jù lọ gbogbo àwọn eléyìí yìí máa bà níyàn ládá ńláńlá tí èèyàn lè gbà bọ́bá pẹ̀ràn eléyà nítorí tọ́lọ́run ẹ̀dàkùn ẹ̀já fi èsì o bọ́bá wa dọjọ́ ọdún àìgbàwẹ̀ lọ́jọ́ ọdún o èèwọ̀ ni anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam fi hadithi abi sa'id bin al-khudri radiyallahu ta'ala anhu abu sa'id lọ gba hadithi náà wá pé náà nabiyyu sallallahu alaihi wa sallam an sawmi yawmayin kọ́lá nàbì ṣe ní haramu ọkọ̀ èèwọ̀ ní kéèyàn gbàwẹ̀ lọ́jọ́ méjì kí lọ́jọ́ méjèèjì ni yawmal fitri wa yawmal adha ọjọ́ ọdún kéke ọdún àwẹ̀ àtọ̀dún iléyà àìgbàwẹ̀ bọ́bá tiẹ̀ wá jọ́dún iléyà kọ́dà ọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ ọdún iléyà àìgbàwẹ̀ anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ayyamu tashriqi ayyamu akilin wa shurbin sallallahu alayhi wa sallam anabi lè rí ọjọ́ ọdún iléyà àtọjọ́ mẹ́ta lẹ́yìn rẹ̀ ọjọ́ jíjẹ múmu ni bọ́lọ́mbà ti gbà yẹn láyè máa lẹ́jẹ̀ ti hadali ìtumọ̀ ẹ̀ làwọn afáàfin máa sọ pé bọ́ọ̀lù ẹran panjọ́ ọdún pa ní ọjọ́ kejì bọ́ọ̀lù panjọ́ kejì panjọ́ kẹta títí di ọjọ́ kẹrin látòrí hadithi ni wọ́n ti mú bẹ́ẹ̀ lọ́rọ̀ anábì ní àyàmú àtẹ̀sírík ìjọ mẹ́ta ni àyàmú tẹ̀síríkì àwọn lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta tó tẹ̀lé ọdún ìléyà nípa báyìí inú àwọn ọjọ́ tẹ̀yìn fi gbáwẹ̀ òun lọ́jọ́ ọdún àtọ́jọ́ mẹ́ta lẹ́yìn rẹ̀ ìyẹn tó bá jọ dún iléyà àmọ́ ẹ̀rí ọdún tààwẹ̀ ọjọ́ kan náà ni bàbá ti dijọ́ kejì ní ẹ̀ bá fẹ́ gba síta ṣàwárí rẹ̀ ó lè bẹ̀rẹ̀ ọlọ́run kọ́ mọ́sá àṣàlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa kọ́yà wáyà ṣètọ́ọ̀nù ọ̀kẹ́ lórí eléyìí náà bákan náà lórí gbogbo ohun tí ọdún kù náà ọjọ́ fẹ́rẹ́ ni ọlọ́run alẹ́mí àtàláfíà ìmọ̀ kábàrà máa ṣe alihamudulilayi tá a wí lẹ́ẹ̀kan yìí máa dàrú lọ́dọ̀ àwọn míì ìtura àwọn tí ń béèrè béèrè pé àwọn kan lọ́jọ́ ọdún látò bẹ̀rẹ̀ àwọn kan ní láti jọ àkọ́kọ́ olùhíjà ní abẹ́rẹ̀ bẹ́ẹ̀ kò sí tó takora wọn nu méjèèjì ọ̀nà méjì ní kábàrà ọdún à ń pè kan ní atakbiru mutlak wa takbiru almukoyad kábàrà tí ọ̀ lásìkò òun lọ bẹ̀rẹ̀ láti jà àrùn ọ̀ lásìkò gbogbo ìgbà tọ́lọ̀ ń bá ní ọ̀rán tí láfi ní kọ́dà bọ́ wà nù ọjà kọ́dà bọ́ wà nù sẹ́ ibi iṣẹ́ rẹ̀ kọ́dà bọ́ wà nù mọ́tò kọ́dà bọ́ wà lórí mọ́tọ́sáìkù òun ò ní àsìkò gbogbo ìgbà tí èèyàn bá ti rántí ní kọ́ máa kábára kọ́ máa sàlhámdùlélá kọ́ máa ṣe láìláha ìlànà eléyìí ti bẹ̀rẹ̀ láti gbo láti ja àrùn jọ tí oṣù dùlhíjà ti lé ẹ̀wá rí kábára tẹ lẹ́yìn irun ẹ̀yìn irun kọ̀ọ̀kan èyí ń di àárọ̀ ọjọ́ ọdún lóòótọ́ èyí tó yẹ pé ní bàbá ti kírun tán mọ́sálásí a máa wá kábàrà pé allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallahu allahu akbar allahu akbar walillah ilhamd lẹ́yìn tá a máa ṣètò ń lásìkò lẹ́yìn wákàtí kọ̀ọ̀kan èyí wọ́n wáyé látàṣùbà ọjọ́ ọdún àbí lọ́dọ̀ àwọn Ah, onímọ̀ mi wọ́n ní kọ́dà lè bẹ̀rẹ̀ yín láti jọ àràfá ní kúkúrú ni pé eléyìí òun lọ lásìkò lẹ́yìn irun kọ̀ọ̀kan a wá ṣe òun títí di àlásàrì ọjọ́ kẹrin ọdún tá a wí lẹ́ẹ̀kan eléyìí bàbá tí bàbá ti sálámà àlásàrì tán tí wọ́n ṣe aláwọ̀ àpárò mọ́sálásí mọ́gírìbì ìjọ náà àtúnṣe mọ́ ọdún ti tánu ah, kọ́lọ́n kó jẹ́ ká ṣe ọ̀pọ̀ ọdún láyé àwọn eléyìí ní tí ọlọ́run ní kí a lè rántí nípa ntọ́kù tó yẹ ká se nípa ọdún léyà tó súnmọ́ ọlọ́run kọ́mọ́sá àgbẹ̀ kí ọ bá wa dáadáa kọ́ gba lẹ́sìn fún wa kó jẹ́ asọ́pọ̀ ọdún láyé àti láyé rọ. kìtàbù nìka ọ̀rọ̀ nípa nìkaáhù òun ni ibi tí a ti dìde lónìí nínú àhàdífà nàbùwà muhammad. صلى الله عليه وسلم شيخ إبراهيم نعم يا إقامتنا الحديث عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أطب للبصر وأحصن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاه الحمد لله الحمد لله الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين olùwàkọ́mọ́ sàbá wa ṣàlékún kẹrẹ̀ fún àfá makidisi ọfẹ́ lè jẹ́ pé kò sí nkankan nọ́ọ̀rọ̀ ẹ̀sìn títí ra yóò kó sínú àti sọ̀rọ̀ bádà asọ̀rọ̀ títà ríra ìta kàkán ìlọ̀rọ̀ wàsíyà àti ogun gbogbo tí mùsùlùmí nídìí òun làfà yìí kó sínú tíra yìí pẹ̀lú ẹ̀rí nínú àwọn hadithi tó lẹ́sẹ̀ lẹ́jù míza tíra tanka ọmọdátẹ̀lẹ̀ àkàmì ni pé hadithi tẹ́ bá ti bá ń bẹ́ ń bẹ́ nù buhari ń sì ń bẹ́ nù muslim nítorí ní míza jọ̀pọ̀lọpọ̀ tíra mi lọ́nu ọlọ́nkọ́mọ́sà san àkọ́bá wa ṣàlékún kẹrẹ fún àfa tí wọ́n kó tíra náà jọ àti gbogbo àwọn àlùfà tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n fi jẹ́ kí ìsìláàmù àgbọ́yé rẹ̀ ọ̀rọ̀ ń fa lónìí. nípa báyìí ọ̀rọ̀ nípa nìkáàhù ni alimami makidesi ni ibi tí hadithi yẹn dé báyìí kí là ń pè ní nìkáàhù ká láti bẹ̀ pàtàkì jùlọ lọ́dọ̀ àwa tó ṣe pé nípìnlẹ̀ àìsànmọ́ lárúbáwá akéwu la fi gbọ́ lárúbáwá àwọn gbólóhùn lárúbáwá kọ̀ọ̀kan ti wá dàpọ̀ mọ́ èdè wa orí bẹ́ẹ̀ yorùbá mo rò pé láwùsá náà orí bẹ́ẹ̀ kódò orí bẹ́ẹ̀ nínú òyìnbó náà àwọn èdè kan bẹ tó yẹ pé lárúbáwá àwọn alùfáàgò kan bẹ lárúbáwá ló ní ń pilẹ̀ èbó náà ti ń sọ ọmọ èbó lónìí òun ni ó fi fà á ká wá béèrè pé ní lọ́dọ̀ àwọn elédè èdè máa oríṣiríṣi development ní máa ṣẹlẹ̀ ń bí èdè bí wọ́n ti ń lo bóyá kálímà àbí wọ́ọ̀dù kan lọ́gọ́rùn-ún ọdún sẹ́yìn ó lè yàtọ̀ fún bí àwọn ará òde òní ti ń lò ó àbí bí wọ́n ti ń lò léde kan léde lárúbáwá níjọ tí àwọn yorùbá bá fi ọ̀rọ̀ yìí bọnú èdè tiwọn ó ṣeéṣe kọ́ má bàa bí wọ́n ti ń lò léde tí ọ wà nípìnlẹ̀ eléyìí ni yóò fi fa kásálàyé pé kí ni ń jẹ́ nìkaahù pàtàkì jùlọ lọ́dọ̀ àwa tá à ń sọ yorùbá torí pé nínú experience tèmi díẹ̀ ni pé. No bẹ́ẹ̀ lómi bá péyàn nísìn pé òun fẹ́ ọfẹ́ gbéyàwó wọ́n jẹun wọ́n mu kọ́dà wọ́n gba tẹ́ńtì yóò tún wá sọ fáwọn èèyàn pé àwọn kàn ṣe nìkáhù ni o àwọn èsè ìyàwó àbẹ́lómi ó pé ń àìṣe nìkáhù ẹ ẹ kàn ẹgbẹ́ àkànṣe introduction ni bọ́yá yìí ti parẹ́ nísìnyí níjọ́hun alọ́ dúpẹ́ ni o àkàn dúpẹ́ gbogbo yìí táwọn yìí náà wọ́n gbàga wọ́n kan tẹ́ǹtì wọ́n jẹun eléyìí lọ́dọ̀ yorùbá àmì ìtọ́kàn àwa ni pé kí ni sẹ̀ríà recognize gẹ́gẹ́ bí kí ni nìkaahùn torí pé ti ń jẹ́ nìkaahù ni pé òun ni ó sọ ọkùnrin àtobìnrin di ẹlẹ́tọ̀ ara wọn kí ni sẹ̀ríà wò tí ọba ti ṣẹlẹ̀ tọ́gbà pé ẹ̀yin ẹ pé ní nìkaahù o ẹ pé ní nìkaahù o nìkaahù ti ṣẹlẹ̀ àbíndà kejì ẹ̀wẹ̀ ntí sẹ̀ríà ń fẹ́ kọ́ ṣẹlẹ̀ ọ̀ṣẹlẹ̀ ẹ̀yin wálẹ̀ ti ṣe nìkaahù nìkáhù kẹ́ẹ̀ṣe ẹ̀yìn lẹ́kàn ń pè ní nìkáhù etí sẹ̀rí islam pè ní nìkáhù kí n kálukú ọ̀sọ́ ntí ó kéré púpọ̀ ni ntí ń jẹ́ nìkáhù gan-an yàtọ̀ fáwọn májẹ̀mú ọ̀tọ̀ ní májẹ̀mú bí nǹkan bá dúró yọ wá nípa àwọn májẹ̀mú nìyí ntí ń jẹ́ nìkaahù tó bá ti ṣẹlẹ̀ tó yẹ pé ní nìkaahù ti wáyé ọ̀fẹ́ lè má ju nǹkan méjì péré lọ òun náà là ń pè ní al-ijabu afún ọ èmi náà gbà ntí ń jó gidi kíni nìkaahù mi kódà kìí sì sọ̀rọ̀ nìkaahù nìkan gbogbo ntí ń jẹ́ akídùnú sẹ̀ríà ẹ̀yìn náà àti ń sọ yorùbá ti ń sọ akídù nísìnyí náà ẹ̀dàkùn ẹ̀wà bẹ akídù nìka o akídù lédè lárúbáwá ni contract gbogbo ti ń jẹ́ contract nínú sẹ̀ríà nǹkan tó dúró lórí náà nù alìjáàbù wàlùkùbù bọ́bá jẹ́ contract títà rírà ni mo tà á fún ọ èmi náà rà bọ́bá jẹ́ contract nìka ò ní mo fọ́ mọ́ yìí fún ọ èmi náà fẹ́ bọ́ bá jẹ́ akédu ìlérí rẹ́ǹtì ni mo rẹ́ǹtì mo fi lé yìí rẹ́ǹtì fún ọ́n yẹ báyìí ọ̀tẹ̀ mi náà lọ́rùn alìjáàbù wàlùkọ̀bù kámọ̀ wàá gbọ́ yí pé wọ́n ní òsín kankan míì tí ń tún jẹ́ nìka ò mọ́ àwọn mẹ́jẹ̀mú àwọn súnánù ń bẹ kọ́dà àwọn màwá ní òtún ń bẹ nǹkan míì wá ń bẹ tó yẹ pé bí méjèèjì tá wí bá wáyé níta ń pè ní màwá ní òun ni pé ní tí ò ní jó rí jókòó ntí ò ní jẹ́ kí ni tí ò ní kọ́dà bẹ́yàn bá sọ pé mo fún ọ tóun náà sì ní mọ̀gbọ́mọ yín bí n tá n pè ní mọ̀ wá ní o ti wáyé wọ́n kàn wí irun lórí kí ni lórí atẹ́gùn lásán ni torúkà má sì gbọ́ pé àwọn ti ní nìkan ò nìkan ni mo fún ọ mo sì gbà á àmóhùngan ni ojúlówó ètò pé tí ọba sí kò sí nǹkan míì ti ń jẹ́ nìkan òun ló fi fà á ẹ̀dá kan ẹja gbàrin yé dáadáa òun ló fi fà á ká wá wádìí pé ta ló làṣẹ àlìjà àṣẹ mo fún ọ torúpẹ́ ni tí ọba ní nǹkan só lè ta ẹni tí ọba ní nǹkan só lè bùnyàn ẹni tí ọba ní nǹkan nínú sẹ̀rí àlàwí o só lè yáyàn kò sí kankan tó lè ṣe nínú gbogbo ẹ̀ ló fi fà á kákọ́ mọ ta lọ́lọ́run gbé àṣẹ pé a ah, ọmọ yìí ọmọ obìnrin yìí àfún lámẹyìn ọmọ lámẹyìn kọjẹyàwó rẹ òun làwọn tí sẹ̀rí àpè ní aláwòlíyà àwọn wàlíyù wàlíyù ọmọbìnrin ọ̀gá wàlíyù ọmọbìnrin òun ni bàbá tó bì a máa pè é ní kíni ọ̀gá wàlíyù ọmọbìnrin tó rọrùn nìkan kí wàlíyù rẹ̀ bí sẹ̀rí àti tó àmọ́ tí bàbá tó bí ọmọ bá ń bẹ láyé à kọ́dà bọ́ láwọn ẹ̀gbọ́n wájú kọ́dà bí ó ní bàbá láyé kọ́mọ́jẹ́gbọ́n tí bàbá yọ ọmọ jẹ́ kí ni bàbá bàbá ọmọ wọn ò gbọ́dọ̀ dá bàbá ọmọ kọjá o nínú sẹ̀ríà ẹ̀rí táwọn ń se ńlẹ̀ yorùbá ni ní ọ̀pọ̀lọpọ̀ àṣà tiwa ọ̀yẹ̀ká máa fi wọn sẹ̀ríà wò pé ah, ẹ̀dàkùnsẹ́lẹ̀ yóò tí ì òfin tọ́lọ́run ọ̀pọ̀lọpọ̀ bàbá lónìí bọ́bá ti lẹ́gbọ̀n àbó ní bàbá kọ́dà bí wọ́n bá wá bá a pé afẹ́fẹ́ ọmọ yẹn ní ọ̀pẹ̀ tí kùn òun ní sẹ̀rí àsì lọ́kọ́kọ́ kan àbí bọ́yá ń gbà mí gan bó náà bá lóun gbọ́ yé pé sẹ̀rí àfún òun yọ̀ǹda rẹ̀ àwọn ẹ̀gbọ́n ní ọwá ń sọ pé wọ́n ló bí kọ́hùn gbogbo wa náà la mọ etí àwọn ọkàn jọ bí ẹ̀rín ni ọlọ́run èsì ti ju òdodo a gbọ́dọ̀ mọ bó lọ́lọ́run gbé nǹkan kà nípa báyìí àwọn tó lẹ́tọ̀ọ́ àfúnyín lọ́mọ òun ní kíni aláwùlíyà ọ̀gá àwọn awùlíyà ò níbi ọ̀rọ̀ nìka ò níta ní òní bàbá tí ọba wá sí bàbá mọ́ ọwá kan ẹni tó kan ó kan ẹni tó kan àmọ́ gbogbo ọkàn ọkàn ọkàn kò sóbìnrin nu awùlíyà kò sí obìnrin nínú wàlíyù nìka ìyẹn ni pé gbogbo yìí tá a máa gbọ́ ìyẹn àǹtí rẹ̀ àǹtí rẹ̀ ti lọ́wọ́ sí i kọ́dà ọ̀dọ̀ ẹ̀gbọ́n màmá rẹ̀ ti ń gbé náà ní àà bẹ́ẹ̀ yẹn bá mọ̀ pé òun ò ní kọlù òfin ọlọ́run torí ti ń jẹ́ nìkan òkè la pé ti ń sọ ọkùnrin àtobìnrin di ẹlẹ́tọ̀ ara wọn bẹ́ẹ̀ yẹn ọba sì ti rìn bó ti yẹ kó rìn gbogbo bí ìpìlẹ̀ lé ni gbogbo ń tá a bá mọ lé kò lè dúró irú àwọn ọmọ tí ń bá ń jáde ńlé nìkáwù tí ò dúró ọmọ àlè ni wọn o tí ò sí ẹ̀sùn kankan lẹ́yìn àpò òun la fi gbọ́dọ̀ mọ bàbá ti ṣe ń bẹ̀ nípa báyìí bàbá bí ọba sí mọ́ ọwọ́ níbi ìṣẹ̀rí àti tó àwọn àwòlìyà lápèjúwe bí ọba sí bàbá tí bàbá bàbá ń bẹ òun náà lọ́kàn bàbá bàbá lọ́kàn lẹ́yìn bàbá kótó wa kan bí àṣà àlùfáà wa kan jò ní ọ ní ọlọ́run ṣàánú wa lẹ̀ yorùbá yìí bàbá ní àbójú ìṣẹ̀rí àwò àwọn nǹkan tó gbé ní bóyá bí ipò ẹlẹ́ẹ̀kẹfà hmm, sí kẹjọ ni wọ́n wà àwọn gan wọn kọ́ máa bọ́ wájú torí pé gbogbo ńtọ́ bá jẹ bíi amú bí èmi ni ọ̀nkú bí nǹkan kan nínú ọ̀rọ̀ awòlíyà wọ́n sún sẹ́yìn díẹ̀ kódà léyìí tí ń jódodo ni pé bọ́mọbìnrin yìí bá lẹ́gbọ̀n ó súnmọ́ tó jẹ́ ọmọ ìyá rẹ̀ àbọ́mọ bàbá rẹ̀ òun súnmọ́ kó jẹ́ wàlíyù ju kó tó kan amú lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run yìí ti gbé òdodo ètò tọlọ́ọ̀ni àmọ́ ká wá tún sọ lọ́nà míì náà. ẹlòmí ọwà gbọ́ yé ń gbọ́ pé ní wọ́n ti ní ọ̀kan àwọn òǹkù kọ́dà wọ́n ní ọ̀kan bàbá bàbá à bàbá ló ní ẹ̀tọ́ ó lè wá sọ pé a sọmọ mi báyìí lẹ fẹ́ fẹ́ ọ̀dà ẹ̀ lọ bá wọn alájì èyí ò dáa òun ló ṣe kíni ẹ òun lọ yọ̀ǹda torí inú sẹ̀ríà ìsìláàmù lẹ́yìn bàbá mo ní bàbá bàbá lọ́kàn kọ́dà kẹ̀kan bàbá bàbá bàbá bàbá ipò kẹta lòun náà wà ẹgbẹ́ta ló wà ń pò kejì wàkílù bàbá bàbá tó lẹ̀ kọ́sẹ́ ọwọ́ afọ́nù ọ̀rẹ́ rẹ̀ kan wọn gánà àbọ̀wà lábìjan ọmọ sì wà nílọrin. náà bàbá wà ní ọ̀nà tó jìn wọ́n sì fẹ́ fẹ́ ọmọ rẹ̀ obìnrin. ọwọ́ ni a lámọ́yìn mọ́ fọkàn tán òun ni ẹ lọ bá tó bá rí i pé ọmọ mi lè lọ ta ló ní fóònù pé ẹni báyìí mo fi ọkàn tán kìí ṣe pé a ní bóyá bàbá olóhùn ọ̀fọ̀kàn tán bàbá tòun náà àbóhùn ọ̀fọ̀kàn tẹ́gbọ̀n àmọ́gá ẹni báyìí mo mọ̀ pé. irú ìwádìí tẹ́mi ọ́ wádìí lápẹ̀júwe irú ẹni tí èmi lè gbà kí ọmọ mi ọ́ fẹ́ òun ni ọ́ mọ̀ bàbá lè mọ̀ mọ̀ àwọn ẹ̀gbọ́n yẹn lè mọ̀ mọ̀rú nǹkan bẹ́ẹ̀ lápẹ̀júwe nísìnyí ọmọ kémi ò ní fọmọ fún bídíà lápẹ̀júwe tẹmọ pé yẹn ọmọ ẹni tí òun náà máa ti ń jẹ bídíà so nípa báyìí tí bàbá bá lẹ́nìkan bẹ́ẹ̀ kọ́dà bí ọba sí láyé mọ́ ó kó ń wàkílù ó di kíni wàsíyù tó bá ti sàsọ́ọ̀lẹ̀ pé àwọn ọmọ àwọn obìnrin o gbogbo ọjọ́ tí àwọn èèyàn bá láwọn fẹ́ fẹ́ wọn lámọ̀yìn mo fọ̀rọ̀ wọn lé lọ́wọ́ òun nípò kejì o kọ́dà bí ò sínú fámìlì wọn kọ́dà bí ò sí kíni bí ò sínú fámìlì wọn àmì ẹ̀mẹ́jà sì gbọ́ kọ́ sásáwọ̀ o kọ́ yọjú sí ti ọ̀kan o àwa ní ó sì pọ̀ kan ẹni ọ̀lẹ̀ tó ló ṣe kíni gbígbà téèyàn delegate authority rẹ̀ ni ṣẹ̀rí àsìkò àyè gba pé n tí ń lé sí tí ń ráyà àti ṣe mo ní kí lámọ̀ yẹn ọ́ kọ́ bá ń ṣe ọ̀rọ̀ ní káàrù fẹjú púpọ̀ nínú tí kò sì fẹ́ sẹ́nìkan tí ò ní kàn gbogbo èèyàn náà ní ọbẹ̀ lọ́hùn pé obìnrin ọlọ́kọ ọkùnrin oníyàwó òun ló fi dàbí pé ní nínú tí ò sí pé ọgbà àwọn ọ̀rọ̀ yòókù ẹlòmíì lè pé ń bo lòun ti lówó tó wọn yọ zakatẹ̀ ń pé ní sọ́ọ̀bù ẹlòmíì lè pé ọ̀rọ̀ hajj wọn ń bo lòun ti àmẹ́lẹ̀ kò sẹ́ni tí ò ní ràn kan pé òun kàn náà òun ló fi ní kí káṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ káti ẹ̀ tó bọ́ sínú àhàdífà nẹ́bà muhammad sallallahu wa sallam tó kóun náà gbogbo ń wí nínú o. tába tí wàá mẹlẹ yìí àlè ìjáàbù wọn kọ̀bù ajẹ́pẹ́ ni ó lè fún yàn òun làwọn tí wọ́n ní àṣẹ rẹ̀ lọ́wọ́ bí sẹ̀rí àti tò tọ́ ta ni ọ gbà pé ẹ sẹ́mi pé mo ní nǹkan méjì náà ni mo fún ọ ẹ ẹ mo ṣe kí mo gbà ta ni ọ gbà níbi akédùn nìkan lónìí ní wọ́n gbẹ́nu dákẹ́ wọ́n wọ́n lọ́ fẹ́ yàwó ọ̀hún ni ó fẹ́ yàwó Ah, òdodo ọ̀rọ̀ ni ọkọ ìyàwó ni yóò sọ pé a ọ̀tẹ̀hùn lọ́rùn pé ọmọ tí wọ́n fún un àyè báyàn wì àfi tóun náà bá rán yàn òun náà lè wàá rán yàn já ẹ bá ń wí pé ọ̀tẹ̀ mi lọ́rùn kò láì fi àmọ́ ẹ dákun gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ibi tí ọ̀rọ̀ yẹ ìtìjú ọ̀ràn pé àfi kéèyàn sọ jáde bọ́bá àmọ̀ kó wọn ò lè sọ ṣẹ̀rí àṣẹ rọrùn púpọ̀ ẹgbẹ́wé fún ẹni ọkọ̀ pé ọ̀tẹ̀mí lọ́rùn téèyàn bá ojú títí da púpọ̀ nù ṣẹ̀rí àsìlámù òun ní ṣẹ̀rí àfiwò débi pé bí bá ṣe báyé ti dàrú pé ọmọ obìnrin òun ló lè le fún pé a torí pé kí bàbá ó tó kóun fún bàbá tó lẹ̀ tó yìí náà kó tó lè pé mo fún lámọ́ yín ọgbọ̀dọ̀ bí ọmọ rẹ o ìṣẹ̀rí àwa ní irú ọmọ yìí ọmọ obìnrin títí ìdú bá sì wà lára ó lè sọ̀rọ̀ fún kó tó pé à ọ̀tẹ̀wọ̀n lọ́rùn wọn wá ní fásokù ojú ha jàwáàbù ha bọ́ bá ti dákẹ́ tí ò wí nǹkan kan àní ẹgbà pọ̀ tẹ lọ́rùn àmọ́ bí ọba tẹ lọ́rùn ọmọ míì náà lè mọ ọmọ olójútì ó lè má fẹ́ sọ ìṣẹ̀rí àwa gbá wọn àwọn tí ó dúwe rẹ̀ kalẹ̀ tètè bá rí ti ń sunkún lẹ́kún tí ń sun tí èsì ẹkún dùnú ẹ̀pẹ́ kún oríṣiríṣi ni ẹkún téèyàn ń pé á kíní yọ ọ̀tọ́ ọmọ ìlọrun kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tó bá tó bá yanu sọ gẹ́gẹ́ bíi sítírù ojú títì tọ́lọ̀ ń dá má àwọn obìnrin láti pinnu àsọ bí àmọ́ gbogbo ti lè wọ́ bàjẹ́ tó náà ọlọ́run níjọ́ bàjẹ́ dẹ́nukọ̀ gbọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa òun tìjú náà lọ́lọ́run ó ṣe àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa àtàwọn ìyàwó wa gẹ́gẹ́ báwọn ẹ̀yà wa ni wọ́n ti jẹ́ alákùnlé àwọn nǹkan yòókù bóyá ń gbà tá a bá ń ka hadithu kọ̀ọ̀kan gẹ́gẹ́ mo ti wí ọ̀rọ̀ nìka àwòfẹ́jú ibi tí hadithu kọ̀ọ̀kan bá wá lọ a máa wá mẹ́nu ba ìdájọ́ ọbẹ̀ ká bẹ̀rẹ̀ ká tó lọ bí hadith alákọ̀ọ́kọ́ nínú tí sẹ̀ríà ìsìláàmù àwọn tó dáa pọ̀ nínú ìsìláàmù tó yẹ ká jáwọn èèyàn máa máa lára ń tọ́ dánú sẹ̀ríà ìsìláàmù ni pé sẹ̀ríà ló létò ju ìsìláàmù ló létò àáfẹ́ obìnrin àbóbìnrin ọlọ́kọ̀ tíyẹn bá lọ àwọn apá abòmíì níbi tó yẹ pé ní àwọn làwọn máa wò pé wọ́n lajú bẹ́ẹ̀yàn bá wo ọ̀nà táwọn ń gbà fẹ́ra wọn èyí ó rí i pé kò yàtọ̀ sí. Si, ẹsẹ̀ wọn bí àwọn ẹran kìí ṣe pé ebú lápèjúwe láwọn apá abìkan láyé wọ́n ń pe irú ìgbéyàwó kan ní limited purpose marriage àwọn ìlú tẹ̀ máa ń wò pé wọ́n lajú náà ni o bí amẹ́ríkà bí nǹkan kan ni o limited purpose marriage ẹgbẹ́ níta kàn fẹ́ lo ìgbéyàwó yìí fún ni o ọba sì ti bí abùkátà òun tán tí bí bí nígbà tí èyàn sẹ́ran green card marriage ń bẹ ń bẹ ń lo èbó kì í ṣe pa afẹ́ra wa o àmọ́ kí wọ́n kàn fi fún wa ń wè pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà náà ní dandan dandan báwọn wò kọ́dà wọ́n ní cohabitation pé àkànjọ ń gbé ni o nínú yàrá kan ọkùnrin àtobìnrin ọjọ́ máa gbé òun sì fẹ́ra wọn akànjọ ń gbé ni ogboro eléyìí ní ń bẹ lọ́dọ̀ tiwọn ẹ̀ sẹ́ni tó nírú àrùn kánrin báyìí lọ́dọ̀ ọ̀tọ̀ tó ní common law marriage kò ní sí ayẹyẹ kan kò ní sí ibì kan ẹni ọba sá ti múra wọn lọ pé ìyàwó òun náà ni ìyàwó rẹ̀ náà ni ọba yóò sì gbà kó di ìyàwó rẹ̀ náà nù ẹni ọwa ní gbogbo àwọn kátìẹ̀ tó mọ̀ wá sọ same sex marriage. Hmm? ọlọ́mọdé ara burú kí ọmọ ọkùnrin kọ́ mú ọmọ ọkùnrin ẹgbẹ́ rẹ̀ lẹ́yìn kọ́ sì mọ wí fún bàbá rẹ̀ pé ìyàwó òun ọmọ obìnrin òun náà mọ ọmọ obìnrin ẹgbẹ́ rẹ̀ bí rẹ̀ bákan náà wọ́n rí yóò sì máa dún wájú òbí rẹ̀ náà pé ìyàwó ẹni wá nírú àwọn àrùn bákan báyìí ní ọ̀wá máa yọnu sọ pé sẹ̀rí àṣẹ pé kí wọ́n fi yàn lọ́kọ lọ́dún tí ètí kan kí lọ́kàn tiẹ̀ àmọ́ ń gbà tó pé ní àwa náà ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwa gan ọ̀mọ kí ni sẹ̀rí àtiwa náà wí kọ́dà ń gbà mí wọ́n parọ́ tí ò sí nínú ìsìlámù wọ́n sì máa fi bú ọmọ mùsùlùmí èyí tó ń ná ọmọ wí bẹ́ẹ̀ àwọn àfa àwa náà wọ́n ń rí gbogbo àwọn ilé yẹn dákun àwọn kankan bẹ téèyàn gbọdọ̀ nímọ̀ rẹ̀ nípa ìsìláàmù torí pé tẹ bá gbọ́ táwọn àgbàlagbà tó sojú tí wọ́n bá sọ fún yín ọ̀pọ̀lọpọ̀ ẹni tó dìdàkudà ńléèwé ìsìláàmù tí ò gbọ́yé láti lé lójú ọ̀rọ̀ rùn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n yí wọn kò rí bẹ́ẹ̀ ní ìsìláàmù gan yàtọ̀ mọ̀ pé inú tíra yín yẹn wọ́n wí báyìí kò sì rí bẹ́ẹ̀ àmọ́ gbà tí ò kéré tó. So, ẹ̀dàkùn ọlọ́wọ́ ò ní jẹ́ kí a rí àpadà sí ibú torí àpadà sí ibú ni kẹ́yìn ò ti máa sin ọlọ́run kan kọlọ́run wá di méjì mẹ́ta mẹ́rin máa lọ́wọ́ ọlọ́run ní dára padà sí ibú. عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحصن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء حديث على قرن كتاب النكاح ني حديث تقبل قوات ماني فالنبوة محمد صلى الله عليه وسلم ني يا معشر الشباب ẹ̀yin ọ̀dọ́ ànábì dájọ́ ọ̀rọ̀ kọ àwọn ọ̀dọ́ àmọ́ ǹjẹ́ ntí ọ wáyé nu hadith yìí ọ̀dọ́ nìkan lọ bá wí kàlà kò rí bẹ́ẹ̀ òun ni ara ń táwọn àfa máa wí pé bọ́bá yìí pé tíra nìkan làáfà yàn ó lè sọnù o torí nísìnyí kẹ́nìkan wá pé àwọn sàbáàbù lànàbì bá wí níbi hadith yìí gbogbo ntí ọ wà lẹ́yìn rẹ̀ ẹni tí ọ dọ́dọ̀ kọ̀ọ̀kan òun bẹ́ẹ̀ kò sì rí bẹ́ẹ̀ àmọ́ kí ni máa farú ọ̀nà báyìí ni pé bá nẹ́gbà muhammed sàlọ́sọ́là ń bá wo pọ́nrọ̀ tó ń fẹ́ sọ yìí bá a bá kó èèyàn mẹ́wàá kalẹ̀ èèyàn mẹ́sàn-án ọ̀dọ́ ni wọ́n nù tọrọ yìí kàn yà kákú wá dájú ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan àwọn tó kàn gbàngbàngbàn ìtumọ̀ yá máa ṣarọ́ àṣàbàbí torí eléyìí ọ̀wá túmọ̀ pé a ah, níta nẹ́bi wíyàn yín o àwọn yúùtì nìkan àwọn ọ̀dọ́ nìkan lọ́ba ah, ra kò rí bẹ́ẹ̀ kí là nẹ́bi wí ni pé mọ̀nísítà kan àmì nǹkan mọ̀lìbá ata falẹ̀yẹtẹ̀ zẹ̀wọ̀ ẹni ọba ní níta fi fẹ́yàwó kọ́lọ̀ fẹ́yàwó ẹ̀dá kan sí ọ̀dọ́ nìkan lè yóò bá wí ọ̀dọ́ nìkan kọ́ nínú sẹ̀ríà islam gbogbo ni mínísítà tó á mẹ́nkùnmọ̀lbá ata faliyatazawọ̀ gbogbo ẹni ọba mọ̀ pé téèyàn fi níyàwó téèyàn fi jẹ́ ọkọ ìyàwó òun lágbára rẹ̀ àwọn afáà nítumọ̀ agbára ń bí ọ̀nà méjì ni àmì ìtọ́wọ̀ àwọn ọjẹ́ inú ẹ̀ ni pé agbára kíníyàwó jẹ lànàbí wí sọlọ́lọ́hu àríyí òsèlú wọ́n rọ̀ jẹ pé kí torí pé a ní kìí ṣe báwa ti dàrú lónìí pé ọgbọ́n náà ti gbélùbọ́ kalẹ̀ wọ́n náà lọ wá gbogbo ntí obìnrin ọjẹ àti ntí ọ̀nà àti ntí ó lò àti ntí ó wọ̀ ọ̀ràn ọkùnrin lọ́wọ́ àwọn kọ́dà bí ìyàwó bá jẹ́ mélòníà kọ́dà bí ìyàwó bá jẹ́ kínní mélòníà ntọ́ba wa wù ú o lè fi ran ọkọ rẹ̀ lọ́wọ́ kọ́dà ọkọ gbọ́dọ̀ tú láàṣì inú tí ọlọ́run ṣe létò ni pé ara àrùjálù kọ̀ wá múná àdánilẹ̀sá ìlú ọlọ́run náà yìn àbí máa fọ́dọ̀lọ́lọ́hù bá agbóhùn àlàbáwín wábì máa àǹfàkú min àmúwálì yìí kí wá sí pé ẹnu àmọ́ màṣẹ́ palé nìkan lẹ́lòmí ọmọ kọ̀ wá múná sí i àmọ́ kí a ní responsibility lé ọ̀pọ̀lọpọ̀ ìkakọ̀ wa mọ̀lẹ́bẹ̀ ìsì ń bẹ́nu kùránì wá bì mọ́ àǹfààkú ọlọ́ni tẹ́ fi jẹ́ olórí ilé ara ń tá a fi ṣe yín lórí ilé bì mọ́ àǹfààkú torí pé ilẹ̀ máa gbénáwó gbogbo lé àmọ́ ká pàrọ̀ wà sáwọn obìnrin àwọn ìyá wa àwọn ẹ̀gbọ́n àbúrò wa náà ẹ̀yin náà ẹ wá jọ àwọn obìnrin rèé nínú àwọn obìnrin rẹ̀ nìyá ńlá wa khadija radiyallahu anha ó lówó lọ́wọ́ jọkọ rẹ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan wà á mọ bo ní nǹkan tí ń jáde àdíjá ní nani anábì lọ nani ẹnìkan wà á ní mà bẹ́ẹ̀ àwọn ìyàwó sọ̀hábì anábì rí àmọ́ olúwọ̀ fábòsí ọkọ̀ ọ̀gbọ́dọ̀ wá ní ọ̀gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ ọ̀dọ́kùnrin ní lọ́wọ́ kọ́ra mo sì ní kọ́ra bóbìnrin bá jẹ́ kínní kọ́ra kọ́ jẹ́ bílíọ̀nìà tó yẹ pé ní ọkọ sì ń gba thousand òun náà ní ẹnu kankan ni pé ẹ mọ̀ pé kuraani ní ọlọ́run islam da púpọ̀ ó dáa kí wọn máa kí alukur'an kẹrin kò sí kò sí solution tí ò sí ń bẹ gbogbo òṣòro tí yẹn bá rò pé ń bẹ èyí táwọn ṣẹṣẹ máa wò pé á ah, bó ni ẹni ọ jẹ́ olówó ìyàwó jólówó ọkọ̀ òsì ní tó ti ṣẹlẹ̀ rí àpèjúwe tànẹ́bù muhammed sọ̀rọ̀ sọ̀rọ̀ àti ká àdífò ibn masoud yìí àyè tí ìyàwó ń béèrè pé òun lówó òun fẹ́ yọ zàká tóun lè yọ ọkọ òun náà àwọn tí máa gba zàká lọkọ òun wà ta ń lówó ju náà méjèèjì yìí kùránì wa ni lè yóò ń fẹ́ kí ló sáà tí ń sáà tí. ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله ìyẹn ni pé bẹ́yàn bá níyàwó tí wọ́n bí nílé olówó tí máa jẹ adìẹ àtẹ̀yìn nílé wọn ọkọ sì wà ní lẹ́bù ẹni oní èlùbọ́ àti ẹja lápèjúwe dandan tí ń bẹ lọ́rùn ẹ̀ náà ni kọ́ wá kí ni kalẹ̀ yìí èlùbá ẹ̀gà di yóò ń fi kìlú sáàtì mẹ́sàáàtì alukurani ọ gbogbo nǹkan kurani yẹn lu ìyàwó ni kí wọn wá gba òun ẹ jẹun eléyìí ọ̀dà baálé ọ̀dà iye owó òun ò fi kún kẹ́yìn náà jẹ ẹ àwọn báwọn ẹ̀yà wa àwọn ẹ̀gbọ́n àbúrò wa ẹ máa ṣe bẹ́ẹ̀ ó lóore púpọ̀ àmọ́ ìsìláàmù pé kọkùnrin ọ̀yàn obìnrin jẹ́ o gbogbo àsàkásà pé ẹjẹ́ àjọ máa dáwó sí kòtò kan náà a máa lo àkáǹtì kan náà tọ́pọ̀lọpọ̀ fún ìyàn obìnrin jẹ ṣẹ̀rí àwọn wíbẹ̀ o kọ́lá bóbìnrin bá lówó òun ni kọ́ mọ tó bá kàn ní bùkátà rẹ̀ wọ́n fẹ́ nà fún bàbá tiẹ̀ náà ni fẹ́ nà fáwọn àbúrò rẹ̀ ni òun lọ́ mọ owó rẹ̀ èyí tó bá yọ̀ǹda fọ́kọ nìkan ni tọkọ nípa báyìí man istata'a minkumul ba'ata falyatazawwaj anabila ni ọba ti ní téèyàn fi jẹ ọkọ ìyàwó pàtàkì jùlọ ní nǹkan ìnáwó jíjẹ mímu níná lílo wíwọ aṣọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀tọ́ ni tí ọkọ gbọdọ̀ ṣe fún ìyàwó àmọ́ o lèyún fẹ́ dó sáàtì mẹ́sàn àti kíyàwó ọmọ wa dóńdó pé eh, gíní o ten thousand ní àmọ́ wọlé wa tọkọ òsì ju lẹ́wù ní one thousand àbí two thousand lọ àbínú fẹ́ dúró sáà àti bí ó ti gbàgbára rẹ̀ ti mọ òun náà lọ́lọ́ ní ọ̀nà. níbí ẹ̀rí pa sọ pé yá máa ṣọ̀rọ̀ shabab kò tún mọ̀ pé shababu nìkan ara fíkìwù hadith yìí láàrin yìí ni pé ẹni tí ò fẹ́yàwó tó fi kú ní yúti ó sì lágbára àti fẹ́ àdìsí bóun náà rí àbíkọ̀ bá rí ọbóun náà rí abẹ́ni tó ti fẹ́yàwó èyí ń lọ́tẹ̀ wà láwùjọ wa yìí bí ó ti fẹ́yàwó rí eh, èyí tó kọ́mọ̀ ni pé bóyá yàwó ìkú lápèjúwe ẹlòmíà wà á lóun ò ní níyàwó mọ́ àbóbìnrin náà òun ò ní ní ọkọ mọ́ àdìsí yìí náà bá wọn náà wí yà mọ̀nísítà tó àmì nkùmùlbá ata fàlìyàtẹ̀sẹ̀ wọ̀jì òun làwọn afáàfin ní wọ́n wá wòye sí pé má xukumu nìka kí ni ìdájọ́ nìka hù torí pé mọ̀ pé táwọn bá pè ní ìdájọ́ nù sẹ̀ríà ọ̀nà márùn ló pín sí ìmọ̀ kọjẹ́ wájibù dandan àbí kọjẹ́ haramu àbí kọjẹ́ makuruhu àbí kọjẹ́ mustahabu awumandu àbí kọjẹ́ mubah wọ́n ní márààrún yìí ló lè sẹ̀lẹ̀ lórí nìka nìka wo lè jọ́ràn yàn nìkáwù lè jẹ́ haramu nìkáwù lè jẹ́ makuruhu ó lè jẹ́ mandubu ó sì lè jẹ́ mubahu lápèjúwe ìwé ìta wí yìí obìnrin tí bọ́yọ́ kọ́kọ́ ọkọ rẹ̀ kọ́ àbọ́kọ́ fi òun sáyé ọkọ ti kú àbọ́kùnrin náà lọ sí ó sì wà ń po ẹni tí kèétí dàgbà débi tí ò máa ronú ọkùnrin àbọ́kùnrin tí ó máa ronú obìnrin tí ó sì kápá fúnra rẹ̀ wípé ní a òun mara òun kò sí kíni kò sí tóun rò lọ́bẹ̀ irú ẹni bẹ́ẹ̀ dandan ni kọ́ fẹ́yàwó àbí kọ́ lọ́kọ torí kọ́ mọ́ bá lọ́kọ ní kíni ẹ́ kọ́ mọ́ bá lọ́kọ sínú haramu gbogbo ẹni tó bá ti mọ̀ pé àìní halali o má débi haramu ò sí túláàsì ni kọ́ sánà halali gbogbo ẹni tó bá rí bẹ́ẹ̀ àtọ́jọ́dọ́ ni àtọ́jágbàlagbà ni túláàsì ni kọ́lọ́ fẹ́ yàwó tọ́ba ti mọ̀ pé òun kàn máa parọ́ fáwọn èèyàn pé òun ò níyàwó ni ń sì ń ba tàwọn ọmọ ọlọ́mọ jẹ́ kí gbogbo orú àwọn tó kọ́ àwùjọ nísìnyí ẹni gbogbo ẹni tọ́ba wà ń po bẹ́ẹ̀ tí ọba ṣe bẹ́ẹ̀ ń ṣe lọ́hùn tọ́ alóòsì lè jẹ́ kínní ó lè jẹ́ haramu. ẹni tó mọ̀ pé gbogbo ń fi jẹ́ ọkọ òun ò ní ọna gbogbo ọ̀nà táwa náà máa ká má máa wulẹ̀ ṣèyàn náà náà náà ká má máa ṣàlàyé ká má ṣàròyé púpọ̀ lórí yẹn àmọ́ tí ọkọ pẹ̀lú ìyàwó ara ẹ̀ lè ta wíìnì ní tí ó àmọ́ àwọn ojúṣe míì náà ń bẹ ẹni ọba mọ̀ wọn lágbára ajá òun bú òun kó wọn níyàwó dúró ẹni bẹ́ẹ̀ bá lọ fẹ́yàwó haramu ni torí ìnira ni ó máa fà fún ìyàwó àbí kọ́ padà wá sọ ìyàwó yìí dẹni tí ó máa sánà haramu nípa báyìí àwọn àdájọ́ wọ̀nyí tọ̀ bẹ́ẹ̀ yẹn bá wá wà láàrin méjèèjì yìí lápèjúwe kò tí ì dàgbà ju ẹni tí máa fẹ́yàwó lọ àmọ́ kì ṣe pẹ́ni tó ní ṣáwà kò ní hànrànhànràn obìnrin àbọ̀ ọkùnrin ọkùnrin náà obìnrin ni àbọ̀kùnrin ni yá ọkápá ara rẹ̀ kò kèé sí wọ̀ pópó wọn lọ́kọ̀ mọ́ kèé sí wọ̀ pópó wọn fẹ́ ìyàwó mọ́ tó bá ti mọ̀ pé òun ò ní lọ́bó òun ò ní lọ bí haramu àwọn nǹkan wọ̀nyí ní àwọn onímọ̀ masálàyé fún wa fa'innahu aghaddu lil basar anabi ni kenyo sebe ko feyawo aghaddu lil basar yóò jẹ́ kí ojú yìí ó gbébì kan yóò jẹ́ kó ojú ọ̀rẹ́ ńlẹ̀ kò ní máa wo haran haran haran gbogbo ntí ó yẹ kéèyàn wà tí ńgbà tí ò ní halali tiẹ̀ haramu náà ló kù tí ó máa wò ẹwọ ẹwọ ọ̀rọ̀ tá nàbà muhammad sallallahu alayhi wa sallam ti sọ kalẹ̀ ahsanu lè fara yóò sì jẹ́ kí abẹ́rẹ́ náà yóò lè sọ abẹ́rẹ́ ọ̀nà halali nìkan ni lò sí lẹ́ni tó bá ní halali àbẹ̀ntí ọba ní halali ibi haramu náà ló kù tọ̀ wà man lam yastati' ànábìlẹ́ni tí ọba wa ní téèyàn máa fi fẹ́yàwó má lọ fẹ́yàwó ń ti pa o ànábì ní fa alayhi bisawm oògùn tá ànábì tó fi lílẹ̀ nù fa alayhi kọ́mọ gbàwẹ̀ àwọn onímọ̀ wo kékin ní relation àwẹ̀ pẹ̀lú fífẹ́yàwó wọn ló ní torí pé ní n ń jẹ́ ṣáháwà kí obìnrin máa ní ìran kan ọkùnrin àbí ìdàkejì wọ́n ní máa wá lẹ́yìn ìgbà tí kùn bá lè ní pé ẹ bá jẹun tí ọba yó ẹni tí ebi ń pa ọ̀tọ̀ ni tí ọmọ ọ̀tọ̀ ni tí ọmọ ronú wọn ni lọ́jọ́ ká nẹ́bí òpẹ́ àbí ń bá ń gbàwẹ̀ púpọ̀ yọ ọmọ dí kíni yọ ọmọ dí ṣáwà ikú ni pé ọjọ́ra wọn lóòótọ́ bá nẹ́bí ti wí fa iná hu lahu ìjà ànábì ní bọ́bá ṣe bẹ́ẹ̀ yóò lè kó ní ìjánu ah, insha allah ta'ala lórí hadith yìí náà lákùn ti dìde ní ijọ́ mẹ́jọ ọlọ́dẹ àdúgbà náà lọ ọjọ́ ti lọ magrebi súnmọ́ káàdùn báyìí náà sọlẹ́láhùn mọ́ sẹ́lẹ̀ mọ́ bá rí kàlà nàbí yìí náà muhammad wàhálà àlè yìí wọ́n sọ